all right my people welcome back onto this channel well this another strong one reaching out still on the matter yoruba nation not going back exactly what it is exactly what the people are talking about yes now the yoruba nation agitators have woken up everybody is now ready yes, there is no more going back. That's exactly what had been on ground. And then right now, everybody has talked about the fact that this set of Fulani people, we all know them, they don't care about what is going on in the country. They don't want to know either you people want to be freed or not. What they are after is that they want your land. nǹkan táwọn wà after ni pé ilẹ̀ yín gangan làwọn fẹ́ gbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àwọn gbọ́dọ̀ gba ilẹ̀ yín àwọn fúlàní wọn rán yín o àwọn ọmọ yorùbá ló máa ní à mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ di ẹnjìníà mo fẹ́ di pílọ̀tì mo fẹ́ di dókítọ̀ àwọn fúlàní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìyẹn tí wọ́n ní pé anything tí wọ́n bá ṣàfẹ́ dì lọ́ọ̀dì tó bá ṣàti gba owó yẹn tó ti make ẹ̀ e, tó tẹ̀lé believe pé ó ti kọ́lé àwa ń bọ̀ wàá gba ilẹ̀ tẹ́ níyẹn tẹ́ believe pẹ́yìn lẹ́ni a máa gbà lọ́wọ́ yín a dẹ̀ máa pa yín dànù nǹkan tí Fúlàní wà after nìyẹn that's exactly what the Fulani people are after and that is why the Yoruba nation agitators have now come out in their numbers in fact this is a very great news in fact with the news we are getting right now it has shown that everybody is now ready to leave yes I have you know, checked a lot of information has reached us. The majority, in fact, let's say 90% of Yorubas are now in support of Yoruba Nation movement. That's a very great one. 90% are ready Eh, if I say the remaining 10%, they are the ones that are in government. They are the ones that are still you no know, benefiting, milking from the federal government's purse. Those are the 10%. But the 90% we are talking about, they are the ones that are suffering right now. I want to hear and Jensen. I want the 90% tá à ń everybody that is lajú etí everybody is nonsense, everybody ti gbọ́n pé ah àwọn people yìí wọ́n ti ẹ̀ fẹ́ re kankan fún They don't want any good thing to happen to us at all. All they want is themselves. Nǹkan tán fẹ́ ni pé nǹkan táwọn nìkan máa jẹ lápò ara wọn nǹkan táwọn ń jà fún nìyẹn. Now everybody has woken up. In fact, I got a strong message that one of the Yoruba nation agitators sent, and then everybody had been going checking that message. That message has gone viral. Hmm. According to what this person said, he had made it clear that olórí burúkú ni àwọn Fúlàní yìí bẹ́ẹ̀ ni and then the major problem nǹkan tó dẹ̀ ń kan wá lóminú sìn according to what he said is that àwọn tí wọ́n lè kó àwa àti pípù ìpapọ̀ pé ọlọ́run ló máa ọlọ́run ló máa dájọ́ fún ẹnikẹ́ni tó kó àwa àti àwọn ẹranko tó wà nínú àwọn ènìyàn tán pè ní fúlàní pọ́nà ló máa dájọ́ fún gbogbo ẹnikẹ́ni tó kó àwa èèyàn gidi pọ̀ mọ́ àwọn ẹranko yìí tó ń pè ní fúlàní pé ní báyìí o gbogbo ọmọ yorùbá ní láti jí gbogbo ọmọ yorùbá ní láti sọjí a gbọ́dọ̀ sùn nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn fúlàní ogun ni wọ́n ń wá o ogun ogun bẹ́ẹ̀ ni war nǹkan tó ń wá nìyẹn pé since ẹ pé nǹkan tó ń wá nìyẹn pé kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n jí ká má sùn kí gbogbo agbáradì páwọn Fúlàní tẹ́ ń rí ogun ló ń wá o torí náà kí gbogbo ọmọ Yorùbá kí agbáradì ká múra ṣinṣin ká bá wọn fà á tán bá believe pé àwọn ní ògùn káwa náà sọ fún wọn pé ògùn wà táwọn fúlàní bá bílíìfù wípé àwọn ní ohun ìjà pé káwọn ọmọ yorùbá náà jáde síta páwọn ní ohun ìjà pé gbogbo nǹkan tí ọmọ yorùbá bá ní sìn ni kí ọmọ yorùbá máa prepare lẹ́ o pé because àwọn fúlàní ògùn ni wọ́n gbé wá then kò sí pé káwọn ọmọ yorùbá káwa máa gọra wa káwa máa fi káwa máa fi igbá kan wọ̀ kan nínú pé àwọn pípù yìí pé bí akáyè máa wò bí ó máa da ìtẹ́lẹ̀ la ṣe ń pariwo pé gbogbo àwọn tó ń pariwo restructuring ẹ máa lagi mọ́ wọn àwọn ọmọ yorùbá ti fárígánsìn o mo sọ fún yín pé ninety percent àwọn ọmọ yorùbá wọ́n ti sọjí olóyè sunday igbòho professor banji akintoye wọ́n ti sọ fún wa wípé àwọn pípù yìí wọ́n value àwọn màálù ju àwọn ènìyàn lọ ìtorí ẹ̀ tẹ́ bá rí i pé wọ́n pa màálù kan kíyàn kan lọ ṣe mistake pa màálù kan wọ́n rẹ́dí àti pa èèyàn one million torí màálù kan tí wọ́n ti jáde tẹ́lẹ̀ àwọn náà àwọn pípù ti sọ àwọn fúlàní ti sọ pé àwọn value eh, màálù ju èèyàn lọ ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ làwa fẹ́ máa bá máa gbé no wonder tí àwọn ọmọ Yorùbá fi pò wọ́n ní ẹranko wọ́n dẹ̀ ti jáde síta pé olórí burúkú ni ẹnikẹ́ni tó da àwa àti ẹranko pọ̀ because àwọn pípù wọ́n ti sọ pé àwọn ò lè pé táwọn bá rí èèyàn káwọn rí màálù pé èèyàn làwọn máa pa o àwọn dẹ̀ máa fi màálù lẹ̀ ṣé irú àwọn yẹn làwọn afẹ́ máa bá máa sọ pé àfẹ́jọ wà nǹkan tá a fi ń pariwo pé wọ́n nàìjíríà kò lè favour wa nǹkan tá a fi ń pariwo pé yorùbá nation la fẹ́ nìyẹn ó dẹ̀ ti tó time láti lọ kò ń ṣe pé à ń jà fún nǹkan tí tí kò tọ́ sí wa ẹ̀tọ́ wa ni láti lọ so ẹ̀yin èèyàn wa yorùbá nation <clears throat> ẹ má fi ṣeré mọ́ o àwọn ọmọ yorùbá dẹ̀ ti tají báyìí everybody ti ti sọjí ara wọn pé báyìí pé ká má gbà fún àwọn fúlàní mọ́ o pé any which way tí wọ́n fẹ́ fẹ́ gbé wá káwa náà ká múra sílẹ̀ dè wọ́n ká gbáradì because àwọn people yìí wọn nífẹ̀ẹ́ wa ẹ má jà tanra wa wọ́n ti jáde before now wọ́n ní pé gbogbo inú gbó ilẹ̀ Yorùbá làwọn ti wà pa in fact pa àwọn ti kéjì everybody according, according to nǹkan táwọn Fúlàní sọ wọ́n ní àpé gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation pé má dáhùn lóhùn àwọn tó yẹ pa ti kéjì gbogbo wọn èyí náà ti gbọ́ gbogbo information before now That is why Yoruba nation must continue to stand. That is why kí everybody máa pariwo pé no going back níṣẹ́ and ẹ̀ka dẹ̀ máa pariwo lásán kíka make sure wípé agbáradì because àwọn people wọ́n ti diralẹ̀ o hmm. ẹ má jà tanra wa gbogbo àwọn tó ń pariwo pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ìdí ẹlòmíràn gbogbo wọn sì ti ń regret pé ká tẹ nípa ti mọ̀ ni ṣebí gbogbo àbá tẹ má vote rárá àbá má vote rárá fún wọn àtìgbà làbá ti máa pariwo Yorùbá wa tó à ń pariwo Yorùbá nation náà not until tí wúmà burúkú yẹn fi wọlé sí wa lára tó dẹ̀ tan gbogbo àwọn ọmọ Yorùbá níbo ni gbogbo wọn wà ń sìn àwọn dúpẹ́ dagboru àǹkò ńbo ni gbogbo wọn wà ń sìn wọ́n ń pa àwọn èèyàn lọ́tún wọ́n ń pa àwọn èèyàn lọ́sì insẹ̀ tó yẹ kí gbogbo wọn kan cooperate pẹ̀lú olóyè Chief Sunday Igboho wọ́n ní ó ti o pé àwọn fẹ́ dá wà lọ́dọ̀ tiwọn pé Chief Sunday Igboho kò sẹ́ni tó ràn ní báyìí ńkọ́ ẹ̀yin náà ṣàgbọ́n nǹkan tí Professor Banji Akintoye sọ the only leader ta ní òun ni Chief Sunday Igboho Professor Banji Akintoye dẹ̀ jẹ́ ká mọ̀ wípé bàbá làwọn jẹ́ fún gbogbo wa o àwọn ìṣe leader Chief Sunday Igboho ni leader wa but bàbá làwọn jẹ́ bàbá gbogbo yín lèmi jẹ́ bó ṣe kó máa lọ nìyẹn o now kí everybody máa gbáradì nǹkan tó tún ṣẹlẹ̀ ń sìn nìyẹn o a gbọ́dọ̀ wá máa tanra wa pé àwọn Fúlàní yẹn pé gbọ́nà máa mú wọn pé ká má wọ́ọ̀rì pé káwa náà máa prepare ara wa bẹ́ẹ̀ ni kí gbogbo ọmọ Yorùbá kan jí kí everybody máa sùn olóyè Sunday Igboho máa tó padà sí ilẹ̀ Yorùbá bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ because àṣírí gbogbo wọn ti tú mo máa ń sọ kínní nǹkan tó fi lè mú ààrẹ ààrẹ ìlú yìí tó jẹ́ ẹni Yorùbá tó fi lè mú kó sọ̀pọ́tì kí àwọn Fúlàní lé olóyè Sunday Igboho kúrò nílẹ̀ Yorùbá ǹjẹ́ gangan lẹ fi máa mọ̀ wípé ẹ gbọ́dọ̀ gbọ́kànlé anybody àwa nìkan la mọ́ra wa bẹ́ẹ̀ ni yorùbá nation la mọ̀ àmọ́ nigerian government àmọ́ àmọ́ wọn the more we wake up on this the better for us in fact the earlier we wake up and they understand this the better for us àmọ́ wọn o yorùbá nation la mọ̀ olóyè sunday gbowó la mọ̀ professor banji akintoye la mọ̀ as leader wa as lọ́ndà anybody ẹni ọmọ yorùbá tó bá believe pé ok òun jẹ president at the end of the day tán dẹ̀ ń pa àwọn ọmọ yorùbá lọ́tún tán pa àwọn ọmọ yorùbá lọ́tún tán pa àwọn ọmọ yorùbá lọ́sì tí kò dẹ̀ sọ anything tí wọn ò dẹ̀ sọ anything sí nǹkan tó ń ṣẹlẹ̀ then such a person should not be listened to because they cannot continue to be paying our people and then the person we have respected that is our president who is a Yoruba man that is not ready to say anything about it gbogbo àwọn tán ti pa ń sìn níbo ni àkáǹtì wo la fẹ́ kọ àwọn yẹn sí how many people ni wọ́n ti lọ visit we need to you know, tell ourselves the truth how many people have they visited that's exactly what we are talking about that is why we have said that everybody needs to wake up either you like it or not you must prepare yourself these Fulani people wọ́n ṣeré rárá àti sọ and they will continue to say that Yoruba nation is the answer either they like it or not no going back in all shene all right my brother my sister this is exactly what is reaching us right now onto this one what more can we say meanwhile let me have your own take on this my people and remember to subscribe for more updates if you are just joining us on this channel for the first time all right Thanks and God bless.